النبي الكريم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت ورحمت وباركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد

من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 إخوان المسلمون أحييكم بتحية الإسلام تحية من عند الله مباركة طيبة وهو السلام عليكم ورحمة الله وبركاته بإذن الله ورحمته وقدرته ومننه ونحله جمعنا هن لتفسير القرآن الكريم على قدر طاقتنا ونسأله عز وجل أن يوفقنا لما يحبه ويرضاه عباد الله kawai kwaikwai ta bale karatuwa a daidai sun islamic discipline sure ki akone kojo doki suratul nur cheu menigerea uyo ekonu aya yo ye karatu suratul nur nginire ile tu yo me gwe eh, gwe bi me dere di me gwe bi katita ya no yo me e suratul nur ohun àtẹ́tẹ́dé ohun àwọ̀sẹ̀pọ̀ olùdágalé yíó wá ohun àtẹ́tẹ́dé ohun tèmi ní rẹ̀ ẹ̀dọ́pẹ̀ ká na ọkà dẹ́rẹ̀ sí mọ́nù kàdé ohun kánákàlọ́kà dẹ́rẹ̀ sí ẹ̀kàdé fi sọ́rọ̀tù nùrù yìí ni tọ́pìkì yóò fundamental right of privacy. Fundamental right of what? Privacy. Of having privacy. Can't I have privacy? So, right of privacy. Kìdémi Islam, ayé kìí akọ̀kọ̀lá right of privacy dẹ̀. Mbókì ní ṣe àjọ, mẹ́kúrò ní. ọ̀rọ̀ mìíràn ní kí á ń di right of privacy kọyọ́dún wọn wá right of privacy wá kàkó náà ní privacy privacy lẹ́kọ̀ọ́ ọjọ́ ma máa dóhùn ma mẹ́hùn họ́nà privacy. right privacy kọjọ́ ọdún amadun yóò ti right privacy kọjọ́ ọdún amadun òun ti ka yẹ kàbí yóò gẹ̀dẹ́ àkà ẹ̀ òun ayẹlẹ́dẹ̀ ayẹkún rọ̀mọ̀ ayẹ 27 mega kọjọ́ preserve right privacy yẹ́ na kìsàbàpá kìí alìbí súnà níbi muhammadu alkọ̀zọ́ tó kan wa káìdé privacy kéèyí wádìí kàkí àṣẹ grant akẹ́nẹ́ dúkìá ní privacy privacy lámẹ́kmẹ̀dí ìmá ni wọ́n jọ mẹ́tẹ̀hùn mẹ́tẹ̀hùn yìí mẹ́dòjì má ẹ́ right lẹ́kọ̀ọ́jọ́ dohun ìbá mẹ́ ó preserve wọn lẹ́ mẹ́ ìdíhun dèhun lẹ́ kàkọ́ ní lú ìṣàbàpá ọjọ́ tẹ̀tọ́ ọ̀nà oge ni private ayin alẹ́ màtí lè gúdá lò a máa tabalẹ̀ tabalẹ̀ torí kí jẹ́ kí cash brain ayan rẹ̀ kí dábà yóò mọ ẹ̀dọ̀ ayan ọlẹ́rin adọ́ yóò àwọn dàbí dálò ṣòun wákàtí ni يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلك وتسلموا وتسلموا على أهلها وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون سمير ọmọ pé kọ́nà wọn بل هو جل وجو فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أذكى لكم والله بما تعملون عليم mẹ́gbà mẹ́mọ́ta ọ̀pọ̀pọ̀ rẹ̀ gbókò àtàmì ìdáa yẹmi ìdáa ọmọ àyíyá ọmọ ma ọmọ àyíyá mẹ́gbọ́là yíyàn ọmọ àlájì mẹ́gbọ́là yíyàn Allah wa dúdọ̀ ya òṣánà wọn.

expression àkàyà ilẹ̀ wádẹ̀ mẹ́dàbà tó kima yí kì má tó yí mẹ́ ní hátà tẹ̀stáàni tó sí èdè kẹjẹ́ mú bókì nù hake lẹ́kùnmọ́ gbíṣẹ́wẹ̀ lúgbọ́ ọ̀hákẹ̀ ńlá lúgbọ́ ọ̀kẹ̀ rọ́kọ̀ náà lúgbọ́ ẹ̀rẹ̀kẹ̀ tó wánẹ̀ lúgbọ́ eh? wọ́tò ìṣẹ́gun bẹ́lẹ̀ àìṣẹ́ ẹ̀gbọ́n makónẹ̀dẹ́ yọ ẹlẹ́ ẹ̀pẹ́lẹ̀lẹ́ wọ́tò fẹ̀lẹ́mú àádà àhàlẹ́hà tàbí àìsànlọ́mọdúnmú bóginú ilẹ̀ fáwọn amọ́májíyá ma gbọ́ọ̀lá yíyànyàn iye mi kún yẹ ìpapò ní ọdúnkèdè iye lókèdè ọ̀nà ọ̀dàkùn ní kédàbà tó yẹ ní àwọ̀ kò máa gbọ́dà ní iye kún yí ojú ti ilẹ̀ àmá ìmúdà mẹ́rin yìí gbé èdè mẹ́rẹ́ka bàbá ẹ̀nà kò una niyo jawe negeta go omola be negeta go ya tola nata go ache jawe ola ngapa nege bongo panti kete bi adaki umdena ki nadini ni le vidun kakabe negeta go odache yo jawe e ye ma duyo no wa ba yo yi odu ki nu yele odu mu wa bola ngbe ki do ne te aba yo yi ẹnẹ́jì ní iye làbá yọrí ìdé yóò máa yọrí oṣòdò yìí wọ̀lá ìṣòkòtà ayọ̀ ẹ̀ màdùnmú kàkíyà ọ̀rẹ̀ nígbọ̀ nata. oódó kì kúnyí làbá yọrí ọ̀dà dọ́mọ kí kọ́ ọ̀nà ẹ̀ṣẹ̀ gbòló bíkọ́sì nìkan ló yí kéèrè ẹ̀dẹ́ ọ̀kẹ́ kí wọ́n adágé yìí la ṣe ní haram tó dẹ̀hùn right of privacy ẹnẹ́dókì ní yìí àbẹ̀kẹ́nẹ́dókì mẹ́dẹ́ yìí mú ene do ka me yalu me de ka ko me ye mi do ki ade yin bere taba to me mi right e private undu right ele mo yo ko la mo ki o yale mi bi o ya ya ere e, e yona bolo ya kere benele ni sedeke ewo oro ko tastanisu وفي رواية في القراءة hatta tasta'zinu wa tusallimu after istizani la ona de yemi na la jemi adaba iye da wana la assalamu alaikum udaba wa tusallimu ala aliya mboko la inu lola mabolo suri amuto boko bi agbakwa na mi teenagers báyìí mọ́tọ̀ fi bẹ̀rẹ̀ ní bàbí ààrẹ pòòlù gáàlì tí èyí gbogbo ìgbàmúdò wọn nẹ́ta ní aláwòye ní ọ̀tọ̀fẹ́ ذلكم خير لكم ilé ẹ̀dọ̀ jẹ́ kẹ́gbìdẹ́ tẹ̀ kẹ́ ọwọ́ rọ̀kọ́ náà ẹ́ kẹjọ́ máa nẹ́kì ní èyí kí gbí iṣẹ́ ìkàkẹ́ ìdágọ́ rẹ kẹ àyè sálámà pàmì èyí lẹ́yìn ọ̀hún mẹ́tìlẹ̀ ìkùntùn làálẹ́kùn tẹ́sẹ̀ kẹrọ kí yẹ ká tún yí ló mẹ́màkó ó nẹ́ ní tidi kuma ṣiṣẹ́ ẹnẹ lẹ́kì mọ̀kúnmẹ̀dá lọ ní mí ẹnẹ lẹ́gbíṣẹ́ mẹ́ mẹ́ àìsànlọ́mà páhùn ilé ma lẹ́bọ́dà dínì ọjọ́ mẹ́ mẹ́mdà lẹ́bọ́ kọ́yà níbi muhammadu mẹ́ tẹ́sẹ̀ kẹrọ na jamado wáyé ṣokọ́lọ́dẹ̀ wáyé àṣọlẹ̀ nẹ̀dọ́mọ̀ ọ̀rọ̀ ọjọ́ kọ́ láyá níbi muhammadu bàkà ma lẹ́bọ́ kọ́ ọjọ́ kó kọ́ níbi muhammadu lẹ́hùn

ẹ̀rẹ́ òjé ẹ̀yìn lẹ́dẹ̀bí ẹ̀yà tí ẹnẹ kọgà lẹ́mọ̀nù pálẹ́ òyíhùn ọrẹ́yàwẹ́ ti sọyà awérewẹ́ èyí òyí ò ẹ̀kúzọ́lámà mákúzọ́lámà ní ẹ̀lẹ́gẹ́dù pòòlù akẹrẹ̀bọ́ màkóhùn ìlébi tagbálẹ̀ tagbálẹ̀ àmì máa lẹ́mi mẹ́rin ọmọdé ìsálámà pàún tudi nigi nali ka gi nigi deu gi maru ng'wedo kuota jogo onge wakago kun kia nigi nyola mola onubule ki beju gi mato bonjin inigi noloko hijaka ukwa dagudu bolo potopotoka ukwa chiwaka kìíní ojí lọ́rúra ní na kún yá wọ̀ dámọ̀ náà yá wà tún kìí ṣokọ́lọ́ abáyì na jẹ́ náà nú pè wọ́ ọgọ́ ìta tí àtúbọ́ kẹlẹ́ tọ́ ní dị na ejú máa rí wá ní olẹ́yìn ọ̀dọ̀ wọn fẹ́ yìí ìsọ́lámà pa ọ̀yẹ̀ mdẹ́nà kì gbé ju ẹrẹ rẹ̀ mú kò rí nìbòdìbò lẹ́kì náà káàbó bulẹ̀ mẹ́mdà nú pè wá wutuka ukwa dipo lipo chiwagu lọ́tò kò rí ọmọ ìmọ̀dábalẹ̀ náà tí yóò nù rẹ̀ kẹ̀nọ́kọ́ halali wẹ̀ ìmúdàgbàkẹ́ yá dùrù ní ìnála ní àyípo kò ìlòyí wọ́n ti ọlá wọ́n ti gbẹ́bọ̀ wọ́n òtùlà lẹ́mọ́ yọ́la táwọn láwọn àbókẹ̀lẹ́jọ́ rẹ̀ àmapọ̀ pé máa yọ àmapọ̀ pé máa yọ ẹ̀rùn obìnlẹ́kà rí oyún ọkọ onóbìnlẹ́kẹ̀já ní ayá onóbìnlẹ́kẹ̀ àti ìkàpá mẹ́lò yí kò lówó kà àtẹ̀rìn ayá ń mẹ́là ẹ̀yà orí òkòrò yàwó bá ẹjọ́ kí yóò ẹjọ́ kí yóò ní èkùwẹ̀ mọ́ ìdágbòdẹ̀ alùkì pọ̀lọ̀mbíẹ́dágbó nù pàánú lónúlù pọ̀lọ̀mbíẹ́dágbó ṣùkùnù bá púpọ̀ kì gbèrìyàn gbọ́dágbó lónúlù yìí alùkì pọ̀lọ̀mbíẹ́dágbó nù pàánú lónúlù tìwé tìwádágbó tù ká pọ̀lùpọ̀ kì ní àlàáhálì kan olóbìnrin àdókò àgbàdé òkọ̀ọ̀kan ìdúkọ̀ kí dress very attractive àgbàdé òkọ̀ọ̀kan wí ẹ̀rùn àwúrò gbogbo ẹ̀rùn gbọ́lọ̀ ọ̀gẹ́lẹ̀ kẹfẹ́lẹ́ mamọ́ra mọ́ra mamọ́ orí jùlọ lóòmọ́lẹ̀ ẹnàgbọ́n náà ilé ẹ̀ṣẹ́ ní ẹgbàmáyà àwọn ẹ̀yìn gbọ́kà máa rí ìdìtú rẹ̀ olùgbẹ́lẹ́ dúró tẹ́lọ ẹ̀dùn pé ìjábù yẹ pẹ̀kọ́ yíò àyókòrò ní ìjábù ń dé yíò yánì inú mínítù kéètù ń kápí mòrè lémòrè pé tí ó ń dágó ìdílé mi dúkìá ọgbọ̀jọ́ ìdẹ́kìí ń dàgbàdì òpó yọ ọgbọ̀ lórí yóò yọ kan pálọ̀ yọkọ̀ ìjọba kí ń kúrò kó kúrẹ́ tẹ yó kúrò lè mọ́ kúrò gbótó kì yẹ kúrò bàkí ìlàdà ìdẹ ọgbọ́jọ́ ìndé kì ń dé òyó yọkọ̀ al-ifti idan right of privacy kọjọ́ grant náà mọ̀ kọjú àwọn preserve kì á tó kọ́ ọ̀nà wa ká wá ká yẹ ká ní imani ká preserve right of privacy mékèjì á ọwọ́ àmúmá yẹ wa mà ní imani lẹ̀ ní 28 náà ká kàkí ni yìí فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أذكى لكم والله بما تعملون عليم ولغاك يعني فإن لم تجدوا فيها أحدا شان ما ندو ويلا أنا دوم نتيب ما بيجمع كوكو يا أخي وين لا أنا دوكلا أبي سلامة أبي سلامة

ẹ̀yí sálàmà pa yàmú ìdó ẹ̀mẹ̀ agba ẹwẹ́dọ̀ náà ẹmúdà dábàtà ní mú dàbí àlò fẹ̀ ń kí lẹ̀lẹ̀kọ̀ mórìjìrú ṣe ń kùmà mórì sálàmà dó ẹ̀mẹ̀ agba ẹmúdà dábà náà mú dàbí àlò abẹ́ ẹ̀jẹ̀dá àlejò kò jẹ́ kúrẹ́ àìmí fàlejì ẹ̀nẹ̀ sọ̀sáìtì wà kẹtẹ́rà nẹ̀ ó jù nẹ̀kẹ́ sálàmà tí àgbà ń dàdàbí alóta abẹ́nà lẹ́jẹ̀ ẹ́ ìyẹ́tùkàtà ìyẹ́tùkàtà kó ẹgbàkẹ́ dúwà kí ìyẹ́tùkàtà wáyé àìkìdẹ́ ìmúdò wọ́n kàkẹ́ nẹ dúkọjọ́ wọn náà ó tí èkì kọjọ́ mú èyí dùn wọ́n bá ìṣẹ̀ ní private private lọ́jọ́ tẹ grant kàkẹ́ nẹ lẹ́tẹ̀ ní private private lekki ànẹ́yìn ìní right ẹnìkì bò ń ké tí àgbàdé òkò yọ ẹnkó e náà tí àgbàdé òkò na méjì gị ánù ọla lọ́la àgbàdé na eme mẹ́ta kì ánù wá lọ́la tí a ṣàgbàdé òun ké tí kì máa nù ohun ẹ̀rọ̀yá ẹni lébi dé ọgbọ̀jọ́ ẹlìnà mẹ́nà hadithi sahihi bukhari kanibi ayuba idaga wala uriyanan tí ó ń apáka wọn atánà apá ń zẹ̀rọ bá rìn wọn atánà bẹ́ẹ̀mẹ́gbẹ́ olùkalẹ́ olùka níbi musa ẹgbàkọ́ ń pápọ̀ òpẹrẹ ma yá wọ́lá ma tábọ̀ òpapọ̀ tí ó ń lè túbọ̀ kò kéjú máa rí nínú ngbòmìtà tó ike lòkè yìí máa lé abẹ́jì abẹ́wọ́lá lè ìkótágó gbágbágbálágbá ìtàgó gbágbálágbá mọ́kìbò ẹ́kìtì ìmìlẹ́bí abọ́jọ́ mílẹ̀ lẹ́dọ̀bọ̀ átẹ́ ẹgbàdókò nẹ̀mú dátẹ́kì ìbò ń kété lẹ́bà ṣẹ̀rí ajẹ́kẹ́ pòòrùn akẹrẹ̀bọ́dó okekele mi dɛ na kporo ya kɛrɛ bɔta alimajiri mi dɛ na kukɔsi no ya kɛrɛ bɔta yesu ɔmɔ ɔmɔ ma atsoba mi dɛ ɔmɔ kekele pèsè ayi nane mi dɛ na kporo ya kɛrɛ bɔta yɛlɛ ni levi ayi ayi yɛlɛ ni levi ɛlu yɛ kɛkɛrɛ bɔ kporo adore nɛgɛ ta ɛnɛgɛ dɔwɔ kɔ ɛnɛgɛ rɛna wi alawu rɛna wi ɛwurɛna nibi muhammadu ɛrɛna kɔkiwa yakuran.

dọ́yẹ tóbi kí wọ́n gbogbo máa ti kàrà tó ọgbọ́n àdá sóòrò gí àkọwà àdá brẹ̀ tọ́ èyí dàbí fàyín kí ìrànlọ́kọ̀ mọ́rọ̀ jẹ́rọ kó fọ́rọ̀ jẹ́rọ máa mẹ́dù máa mẹ́múdà bìtá kó ẹ̀nà aláwọ̀ kàtọ́gbà òbí ẹ̀dà bìtá هو أذكى لكم والله بما تعملون عليم إيه دابتو بلبع ẹwọ́ مني kèrè mìírì ẹdágbó rí mìírín ẹdágbó pẹ́sì yìí what i myself ọmọ ẹ̀mọ̀ kó mi dè wọ́ọ̀lù mi omi ẹ̀nà báyìí ọmọ ẹ̀nà báyìí come and open that door please ẹni kàdọ́mọ ẹ̀rẹ̀ nàyà kọ́nà àtúnyàní omi àdàbí tó bí wọ́n yóò ẹ̀rẹ̀ bí iye rẹ̀ àmá ẹni kì gbé quranic injection kì á lọ rẹ̀ abájọ yìí ẹjẹ́ na approach ọ̀gẹ́nẹ̀gẹ́dẹ́ yìí ẹni kì máa kí quranic lọ́dà ilé wa báyìí fẹ́ ìpínlẹ̀ lẹ́kùn mọ́rùjìrò tí wọ́n kàún náà kí mọ́múdà àbíká mọ́rùjìrò mọ́múdà àbítóbi wúwà àkàlẹ́kùn ilẹ̀ òfẹ́ mẹ́tìlẹ̀ ilẹ̀ àdùmẹ́nà ẹ̀kì náà kiri tìlẹ̀ ilẹ̀ àdùmẹ́nà àkàmẹ́kì zẹ̀kí yóò nọ́lẹ̀ òun mẹ́kì you are talented ilẹ̀ àdùmẹ́nà lẹ́lẹ́ kàkà mẹ́mẹ́ nọ́jọ́ mẹ́ alẹ́bọ́ àdínì mẹ́yìn tí ọmọ ẹ̀mẹ̀ ń dàbí mẹ́jọ́ ń dàbí ọmọ kì yóò dàbí ọmọ tọ́gbẹ̀ wa wọ̀ nẹ́gẹ̀dẹ̀ yìí ń rí wa ẹ̀bà ń dàbí káwa máa ń dàbí ọmọ ẹ̀rẹ̀ kẹbí dẹ̀ yẹ bá wọ́n ń dàbí ká ẹ̀mú dàbí yẹ dàbí lẹ́wọ́ àkàrẹ́kù tí ẹlẹ́ta dàbí obìnrin والله بما تعملون والله بما تعملون بصير والله بما تعملون عليم الله يناتي إسيانيما وجهدو متي غباريا كاكاك إيكي دي إيكي يا هيا القرآن دي يأكل لغو right of privacy right of privacy إيكي دي أولو ندوكي ناكري أولو ندوكي ناوين eki nakiri luna jumro na yinu luna jirido ya nanu ni akuna jinakiri abuto konya lenya yime iko tubu adate yi paro eyobi ngodo ke tubu ko ni private man to me ni me bo ni private lemo odo yo me le bodo mo odo ato ro me ọjọ́ ní mọ́nà rẹ̀ jùlọ wọn kó mọ́ ọ́dà sílẹ̀ amọ́tọ̀ kàtó akọ́ṣọ́ kàràtó bá ọmọ ti gí ní dó bá ma ń lédè kó máa mákójá ní máyà ẹkọ́ yójí máyà ẹkọ́ yójí ma wọ́n tírèèni ma wọ́n tukọ́lọ́pàá máyà ẹkẹ́ ma wọ́n tírèèni tukọ́lọ́pàá yẹ Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ó dábàá máa kí dábà kí àwọn dábà tírénì ni mi ti mú yọ pọ̀lọ́ ọdún wá dẹ̀ kí n dé kọ́ yẹ kí o máa fẹ́ gẹ́dẹ́ ilẹ̀ ṣe dé ká mọ́ tọ́ka tó yẹ kí o ní ṣe dé ká mọ́ máa rẹ máa yájú máa dọ́ máa gbéjú ẹ́ tó kú máa jẹun tó papọ̀ kú máa ọmọ gẹ́dẹ́ ìmọ̀ lẹ́gbẹ̀ẹ́ kọ́ mọ́ kú máa ọmọ gẹ́dẹ́ ìmọ̀ lẹ́gbẹ̀ẹ́ Eh, aya ilai ina ni hadithi ya nabiwa sallallahu alayhi wa alihi wa sallama ya fassara ya ile ami hadithi ilai ya bukata adadisi méjì ẹ̀tàdò kóra mi hadithi ilẹ̀ kàdùkọ́lá wọ́ọ̀lá أما أن يستأذن ثلاث مرات إذوك يقول لك تنزيني إيه ماما بون إذا تنزيني إذا كيجي أو لك تنزيني إذا كتا فإن أذن له ما مزني دون ولي ولله الحمد وإلا ما دمل إن صرف إنه بدو إقوام من دلالهم ولكن हालांकि ابن كثير तफसर يعني كما ثبت في सबत फी सहीह صحيح जो ان ابا موسى حين استاذن على عمر ثلاثا في ابا موسى الاشعري وواتني ذنك دبوي سيدنا عمر فلم يوزن له إذ أنا دوب بعيون وما دي ذنوك مدبان amúmọ́dìdì ni ó kí adába ní ìrìnsọ́rọ̀ pàtàkì mú dàbí ilé o túnmọ̀ kọ́ọ̀lù àmàr ní fẹ̀yìdù náà wọ́n yẹ́ ni alam asma'u sọ́ọ̀tà abdullahi bin qais ya sa'adinu ọdọ́kọ̀ abdullahi bin qais dama lọ́kọ̀ òun gbọ́ kí akémi ìzìní kí dábà ẹlẹ́ ìyí ìzìní lọ́wọ́ mọ́tí ìzìní kí dábà tọ̀tọ́lọ́gbóhó fọwọ́yọ̀dóhó kọrìjà záàbà ma tí ni ohun táàmà ní àti ilé ohun ìmúdàbí ilé ohun àwọn ọmọdé ìzìní kí adábà ní ìmúdàbí ilé àbí múdàbí ilé yìí mẹ́gẹ́gẹ́ àpọ̀ pẹ̀lẹ́ قول ما رجعت عمل كذا بيا قال استاذنت الثلاثة وبي نار نوبة متى فلم لي ما بيجي نميني وإني سمعت سمعت النبي صلى الله عليه وآله وسلم يقول إذا استأذن أحدكم ثلاثا فلم يؤذن له فلينصرف تلومي بقو بونيتي وجوا نبي وصلى الله عليه وآله وسلم كان بكا يعني أن دوتني ذني كيدا بويجيو ويوني أما لما ندوما دي ذني وين با أنبي ومدابي أنكم بقو با نبي ده سيدنا عمر قابو متعار أشعري أين ودتولي أين اللي متولي أين مرة نبي تولي ẹ̀ẹ́tò wíyọ àdínì ìbìlẹ̀ tọ́nà àwọn ọ̀rọ̀ mọ̀rọ̀ mẹ́kọ́ papọ̀ yìí ọ̀kẹ́ tọ́mọgbọ́ngẹ̀ ayánlò rẹ̀ fọ́kọ́ọ̀lá ọmọ nìfẹ́nà ọmọrọ̀ múmúdá yẹ́ni lẹ́ta àtíìní àlàáhàdà bẹ̀yẹ́nẹ̀tì ọ̀lá ẹgẹ̀ kàmì síríkẹ́mì ṣẹ̀dàdùn ìṣẹ́dàdá ẹ̀ẹ́nẹ̀kì ọgbà níbi ìmádàbalẹ̀ wọ̀ ilá ọ̀lẹ́gì tẹ́tọ́gbọ̀n ní wọ́n gbẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ ilẹ́tọ̀ lẹ́wà ìṣẹ́ màá ní kó fẹ́dàhábà ìwọ́ ọkọ̀ lẹ́kì ìwọ́ ọkọ̀ jẹ́dẹ́kẹ́ mi ṣe dàdàmù oyí àkẹ́hùnjẹun inú wọn láyé abúmọ́ta gbọ́láyé wọ́n ń dojú adóṣokọ́lọ́ sọ́nà mọ́ rùmdànù màmú àmì jáhìlì jẹ́mà nìyí ni màá jẹ́ kó náà tó yóò ogúnjó pé mọ́ tọ́nà dúkọ́ ní màdínì tó lé gbé máa ogúnjó ọmọ akẹ́ẹ̀kọ́ nìyí náà mẹ́kí mọ̀ ẹ̀yẹ́ mẹ́lẹ́ tí ó ní ẹ̀yẹ́ mẹ́lẹ́ lè mẹ́ ẹnkà máa tẹ́ mẹ́lẹ́ máa ìfẹ́ ńlá mọ̀rọ̀ yẹ́ ṣédé kó àmì ìṣẹ́ dàdó mọ̀ ń kàkógbà níbi ìrànlá ẹ̀ àkó wọn lálẹ́ fẹ̀zàhálà ilẹ̀ mẹ́lẹ̀ ìmìnà àǹsọ̀ táàkì ilẹ̀ túbò yẹ yọ àbó mẹ́dínà àmàdọ̀ yọ àbó èkìtì bó mẹ́dínà fẹ̀zẹ̀kẹ́rà lẹ́kọ̀ máa kọ́ọ̀lẹ̀ rúmọ̀rú ọ̀làkìtẹ́ náà mọ̀rọ̀ náà kàkọ́ àdìsí ẹ̀jẹ̀ gbèsèdalẹ yàyà gbèsèdalẹ nbàkẹ ní kìsì mọkàtúlẹ wọwá ìmí ọbẹlẹ kìmà kàn abu musa al-ashari فقام معه أبا سعيد الخدري أبي سعيد الخدري كان فأخبر عمر يميل بارد سيدنا عمر كقوم نتي وقبا كان صلى الله عليه وسلم نال مكة لكن هذا بأيه يجونه ẹ̀kẹ́nìdì ní ọ̀nùkà ẹ̀kẹ́dì ẹ̀kẹta ẹ̀mágbìjẹn ẹ̀rọ̀ríyàn ẹ̀dàgbọ̀mọ́ lóò ẹ̀mágbìjẹn ẹ̀pọ̀ olùkẹ́kọ̀ọ́ náà ìjẹ̀gbò olókẹ́ dábàtẹ́ yìí òun lóò ẹ̀múdàrí omi gbọ́kà lórí kàrá ẹ̀ ọjọ́ ẹ̀kì kan sẹ́yìn náà ọmọ rẹ̀ sẹ́yìn náà ọmọ rẹ̀ ni alhani anubu safakobi asuwa pọ̀ sẹ́yìn náà ọmọ rẹ̀ káàkiri yèrí ẹ̀kọ́ ọjọ́ mẹ́rin alìtẹ́tẹ̀lẹ̀ tọ́gà nẹ̀yìn ajá òlẹ́yìn ajá àfáfákọ̀fẹ́ àfák alìhánì ìyẹ́wọ̀n láìlẹ̀gbó mi ibédó ìyẹ́wọ̀n lẹ́lẹ̀lẹ̀gbó adédó àágbégbọ́nú ẹ̀lébà ìrìnì ẹnẹ̀kì akọ́ṣọ́ kàtùkú igbélé kà òun àgọ́ àkínà ọmọdókì ní kí wọ́n bí orin ní kí nọ̀kàtù ẹkọ̀ òun máa mọ́ kuskure lemite baba katu onga go apal ma yirgi so katu ko go yangi mi ojele inige nema ko ngima nani gabu musa al ashari hay sayyidina umar sayyidina sayyidina umar ke al muhaddi al muhdith ene ki akola kaya qur'an ana wane dede ojola Allah

toda bale ulita fi sharh al-islam ibn taymiya ikma dodo ki raf al-malam an a'immat al-a'lam edo walola ba mi male mi lelete oduke du kolita mi on leido mo walola emudo ba mi male mi nyateta ami male mi lelete oduke du kolita mi leide taki ya jini duwa ìtẹ́nà kójí fẹ̀yìdùnà abubakar ìkójí ohun ìdójí fẹ̀yìdùnà umar ìkómọ̀ ìdójí fẹ̀yìdùnà osman ìkójí ẹlẹ́ ìdójí fẹ̀yìdùnà ali radiyallahu anhu gbogbo jami sàábi bí i gínegíní ìkómọ̀lá ìkójíkójú bẹ́lẹ̀ ìwọ́n yóò jami tábìrì ìwọ́n yóò jami tábìrì tábìrì abeki lodu ilimi limi ilimi oye achari ko yi mani amma kana ni limi we bodu un gilimi ogo ki mana ni kichana kigele kana do reyo oji sanna baka de chane ko ji sanna baka de doji sayyidina umar ichene kami hadithi wa ami hadithi go hadithi kadoji na ba yo gide idi hadithi gide doji sayyidina umar o mekana ni daraja kimera nabi ko pa hadini gine inú máa dí sí gbogbo ẹnẹ́ta ọmọ ọ̀nà mímọ̀ bí sọkọ́lọ́ bọ̀ọ́rú mímọ̀ kò ń jú bítibíti ta ìṣúrí àmẹ́ta kì yán nù máa ìwọ́n mú bẹ́ẹ̀ sẹ́dùn ọ̀tùmọ̀nù kó wa balẹ̀ ìmẹ́ ìsẹ́dùn àlíyò kó wa balẹ̀ ebo sàábẹ̀ ebo bóbiyò ìwọ́n yóò yá mi gbogbo mi ka ma na mebo sunna ibiri ikiwe mume kako kako na mudo biyo mundu kwenu matumado anige lo bi odo odo kwenu mado ki amoya lo biyo gen mamele do ngai bana ke to alaw ki man na rejulo wa hadith hele do hadith hele mena bo ha bari idai sahih ayé pẹ́tọ́lù bá rí bọ́lọ̀ 13 page 332 abálẹ́gẹ̀ ilẹ̀ fílẹ̀ mọ́sánà di mamu ahmad ibn hanbal ma wọ́n gbé àdíṣọ́ ọmọ àdíṣẹ́ ilẹ̀ mọ́ lè tó wá ẹ̀wọ̀n mọ́ mẹ́m dojójí wó gálùkì ilẹ̀ mọ́ lè àìrẹ̀ ana anisin anna rasulallah sallallahu alaihi wasallam استاذن على سعد ابن عبادة. فقال السلام عليكم و... السلام عليك ورحمة الله السلام عليك ورحمة الله فقال سعد وعليك السلام ورحمة الله ولم يسمع صلى الله عليه وسلم حتى سلم ثلاثا النبي والله يادي يهدي سلم من سعد ابن عبادة يهدي سلمه سعد سعد بمه imda doli ikodo mdago iyo wale ka salamu wa rahmatullah ai kodo mdago anabi akobo anabi mo repeat imo ido imo ido ya ka anabi agbon imo da bi mo repeat ani anabi mo repeat reketa iyo wale ka salamu wa rahmatullah anabi gbon gbogbo iyo no meta sabi adedo yero ngba meta le walam anibi agbon faraja annabi la ilaha illallah anibi muhammad sahabin ana le nene awa ne un ya kutala ma ana la do yi un ya ma ke do ma do yi un un anibi imu bidagba imu bidagba ko talo ní ike kàákà kí yẹ ti ní ìdánwò ẹ̀ka kàkà àdìkà ti ní àdánwò ọmọ èmì ọmọ àṣọgbé èmì àdìmáyèrè èmì gbogbo sálámà ọ̀hún ikọ̀ yẹ ṣọ́nà mẹ́ta ṣáàbù wọn kàákọ́ náà lẹ́tẹ̀ òwò àgbà ká wọn tọ́ abánibi múdàbí alóyè mẹ́fẹ́ òkè hapọ̀ فرجع النبي وأتبعه سعد سعد يقوت بقق قق فقال يا رسول الله ينهو ونتوجه بأبي أنت وأمي بعد أتمي فيهم أمما كتلوه بك ما سلمت تسليمة إلا وهي بأذني إني سلم دوك باب kuko kakpako yududuin sedegidi hetimi ولقد رددت عليك ولم أسمعك gaskiya òṣè dorí sálàmà omi mọ́mdàdó akẹgbọ́ ni omi gbé ní gẹ́dẹ́ ọpá gbogbo kẹgbọ́ àrọ́ tó ẹkùn àjẹ́ mi e an àstẹ́ksára an astaksiru an astaksira min salamika wa min albarakati na tini salamu alaikum ki ko an yi abu mi ba wa barakatu ki ako alo e ba na tini ki na ko alo abu mi me bowo ki salamu e ki jowo wo mi en ki ji kuna do yi kuma du gogo ni o ka ke pabu mi ma ilẹ̀lẹ̀ àbò mímọ̀ gbogbo tó bọ̀ ọjọ́ e. lò ọkọ̀ lórí ẹgbọ́n ìkéjì pa ẹlẹ́mọ́ àbò mímọ̀ lórí ayé àǹfààní rẹ̀ ẹgbọ́n ìkẹta pa ìlú lórí ayé àǹfààní rẹ̀ sálámì ìwẹ̀ kò ní àti nìkú jẹ àǹfààní wọn ẹ bá ẹ̀rùn kìí máyà àlùbáríkà wọn kò má pàdó ìgbogbo kẹ̀ẹ́gbọ́n ní ìrọ̀mọ̀ رواية ثم دخله البيت تجم دبوي وقرب إليه الزبيب تجم الزبيب دمان دفاع قال النبي صلى الله عليه وسلم تكا نبي الزبيب لجب أنت الزبيب أبدا معدك الزبيب لك وجمعنا معدك الزبيب زبيب هذا وجابه أي وسي ushani زبيبي omo زبيبي إنه only kakidi oko oye ori mi ti a ma lulu lule ita ehe ẹ̀rọ ma yẹ ẹ̀rọ lẹ́lẹ̀gẹ̀lẹ̀gẹ̀lẹ̀gẹ̀lẹ̀ abẹ́ ẹ̀dẹ̀ bọ̀tọ̀ ṣe yóò abẹ́ ìjì ìdẹ́nu rẹ̀ abá iná lókàrà ti parẹ́ ẹgbẹ́ ilẹ̀ ti pa ìṣe ní ọgọ́rọ̀ máa yóò gọ́rọ̀ odò orílẹ̀ òní gbé ìrọ̀lẹ́ orílẹ̀ ya lọ́rùn jẹ́ wọ́n kàbà tọ́ tọ́ zẹ́bíìbì ẹ̀rùn léèkì ugbẹ́bà ìdábẹ́ni àkọ́ ẹ̀ńkàbóbìlà ti agbẹ̀ṣe òbẹ̀rẹ̀ yẹ́dù méjì kàfínà kàfínà ẹgbẹ́ ẹgbẹ́ òdábẹ́ ẹgbẹ́ kàfínà òun dáṣe ẹ̀ọ̀tàrí àríyàn ojú kìtìkìtì ẹ̀lẹ́kó ilé ti àmúdìí mímí ìdẹ́lẹ̀gbẹ̀lẹ̀gbà bódò pàlà but kọ́ọ̀lù ń dà sí odò fara náà ẹ̀tọ́ kòkòrò abéjìjì kọ́ọ̀lù ọ̀dá bá fẹ̀ kí oníta léwo bẹ̀. ẹ̀rùkù akídábé ìjìjì ẹ̀rí oyún dábé ìjìjì ẹ̀rí ìjìjì ọ̀zẹ̀bí ibi dẹ́ ẹ̀yìn maka ẹ̀lẹ́kìjọ ìjọ bìrìkìtì ẹ̀tẹ́nìkẹ́ làjẹ máa wọ̀ ọ́ yẹ bọ́ ọkọ̀ olúkẹ́mẹ́ àlejò ọkọ̀ ẹ̀ máa zabib lẹ́nu ní ẹjọ́ wá níbi ibi sojú wá níbi náà níbi jẹ abá níbi jẹ yìí abá níbi àárùn lẹ́jẹ ẹ́ fàákàlà nàbí yóò sọ́lọ̀ láwọ̀ àrí fọlẹ́mà fàá abá níbi jẹ pa náà níbi àtúkọ́ kọ́kà níbi àtẹ́wọ̀n tó kọ́ mi kó ènìyàn sí yẹ́ni àkẹ́tọ̀ àmàkó àìlè àbọ̀rọ̀ mẹ́rin jẹ́ ọmọ ẹ̀pá àmàṣùkọ̀ ọjọ́ àṣùkọ́ ọjọ́ bólẹ̀ mẹ́tọ́ yínbà jẹ́ ọ̀dà mọ́pàmọ́ àwọn gbogbo àwọn igbó àgbàtàbà bíbí mẹ́rin jẹ́ ọmọ ìdàtí ara mùn tí àmà ìdàrí ọmọ mẹ́tọ́ ẹlẹ́mọ̀ jẹ́ ọ̀dà mọ́pàmọ́ ìṣẹ́nà àṣàdínà ọjọ́ wọ̀sọ́lẹ̀ tàlẹ́kùnmù ìmọ̀lẹ́ ìkẹtọ̀ amalekwa chaduhamu meke mejije upama shukojo waafir indakum salimun aboki nale jimeje mama bialu pame amekozo jema mkwara omega amekozo jema medu business kowo memula ba mejoma ya mekiyo jema medamu mabialu ka yara ometa bali ele choko kuna juyo adolajika hune ele gatini gaskiya yàtẹ́lẹ̀ fún ma kọ́ ọ̀rà yàtẹ́lẹ̀ kí gbọ́rọ̀ ẹ̀yìn kọ́ ọ̀rọ̀ kí mi ṣe kò iná ọ̀làtẹ́ ka wọ́n ka èyí ọgbẹ́lẹ́mà níbi kàánẹ́ nẹ́rí rẹ̀ màgánìkú ọ̀làkùnkú àdìsíkọ́lọ́gì àyàn wa rẹ̀ títí ọ̀làkùnkú àdìsíkọ́lọ́gì àbí fèélẹ̀ dọ̀mù abálẹ́gẹ̀ mẹ́rin ni alìmọ̀tàzínú yẹ̀mbẹ́gì lè mọ̀tàzínú على آل المنزل ألا يكف تلقاء الباب بوجهه ẹni tó kí àgbèsè ní gídàbà yìí yóò jàmú nẹ bá ẹlẹ̀ pààrà dágàrọ̀ ọ̀nà pàpàkẹ́ yóò pàrà lọ́wọ́ mi yí rẹ kákẹ́dágà bèjì ní ọ̀pọ̀ lọ́kàtọ́ àmàkújọ ليكن الباب عن يمينه أو يساره ọ̀nà ìyẹ́wọ́n ọlọ́ ọ̀nà kí dóòjẹ jẹ wọn bẹ̀ kọ́ wà oòyìn mú takó wọn ní gòkè wá gbèzì ní ojú ọ̀lálẹ́ abdullahi ibùn bọ́tọ̀ ìní àdíjì kì ní ojú ọ̀lálẹ́ káàna rasulullah sallallahu alayhi wa sallam ìzá àtàbà kọ́ọ̀mí ṣàkà lam yastaqbil al-baba min tilqa'i wajhihi ani bi awalo na ki ju paralo na pa wa kidaga teni jinin ani bi kolan wa walakin min ruknihi al-ayman aw al-aysar sede kona yo je yona o ko yo je je la ko ko yo wa wo ni on ani bi ape yo ro agbelele ta geni assalamu alaikum السلام عليكم وذلك أن الدور أن الدور لم يكن عليها يوم إذن السطور إكيل قتل إجابرونا ما شاك قتل مادة بمادرونا أكدوك كنا شدمو حديث يجد إيون وتي حديث من شقوال نبي ويوتي نبي ترمو حديث أبو داود volume 5 page 384 magani ko ugilememogi hadithi king'owa ihi sahihi bukhari kwae sahihi muslim ihu hadithi muslim volume 3 page 1699 megi hadithi le kiani dikao bado kawa lakideo kawala wakana kanyumale dika wamuyoyo waduke boke mabuyoyo ganile eh, alko bakalko goso ni wedomo àmọ́ àwọn ẹkẹ́ kọ́jẹ́ ìlèmíkẹ́ gbọ́kẹ́ mú gbogbo ìlèmídún àdé tí wọlé láìláàmdù ìṣẹ́ wọn wẹ̀lẹ́ àdé tí lẹ́dẹ̀ arọ́sílélẹ́hì sọ́lọ́wọ́ àríyìn wa àríyìn wa sọ́lọ́mà kọ́ لو أن مرأة اطلع عليك بغير إذن فقذبته بعصاة فقطعت عيناه ما كان عليك من جناح níbi ní ti àkẹ́nẹ́dó kí méjú apẹ̀rẹ̀ lọ́nà ẹ pàpà wíyàn yẹ kó ní àméjú pẹ̀rẹ̀ lọ́nà apẹ́sálámà kí méjú pẹ̀rẹ̀ yóò jẹ kí òkúta tàbí ojúmọ́ ojú kó pẹ̀rẹ̀ ríyàn méjú pọ̀ ríyàn bá ẹ̀rọ níbi kàtọ́wá ní àdàbí àdé tẹ̀lẹ́já lẹ́wọ̀ annàmọ́rọ̀ an iṣẹ́ àkẹ́nẹ́dó ha ìtọ́lẹ̀ àlẹ́ka kí a ò fi yí gẹ bẹ̀rẹ̀ èrè ìrìsíní kì má ní ìrìní dúkì gbàkú gbò ẹni bá kí a ò fi yí gẹ fàkàzẹ́pẹ̀wò bí ọ̀sọ́ọ̀tí tẹ́kẹ̀ òkúta rọ́ adéjú fọ̀kàfáàtà ẹgbẹ́ àti fi mọ̀mọ́ náà ya nyere ka bụ onye ihe etiti dị abapagbo olu kóòlù ẹ̀bí oge yìí kẹ máa mẹ òdúdé gbúta ní kí má jẹ́ àfẹ́ mi múrò agbóyẹ ẹ máta ní ẹ̀rùn ẹ̀pọ̀lọ àrọ̀ amẹ́jọ́ àpọ̀ àdínìmẹ́ni títí gbóòlóòwò káàkiri ká wọ́n wà ní àwọn ìrẹ̀rẹ̀ olùkẹ́ lókèrí yíò wọn mẹ́kànnà olùtàmẹ́ lè yípo tàbí owó ilé yípo díọ̀ àdínlẹ̀ mẹ́rún dẹ́ẹ̀lẹ̀ yẹ́ ìdíkì àwọn dí àpáta àwọn àwọn gbẹ́gbọ́ ẹgbọ́ ẹgbẹ́gbọ́ lóbi etí o inú olóyí òní àtẹ́tẹ́ nínú wọn àti ìfikidẹ́ àti ti pákà ìṣàrọ̀ níbi ìrìnkó àmà imam kurtobi yenu la kanibi kawmo is parabolical is allegorical because prophet muhammad sallallahu alaihi wasallam at times spoke in parables Allah ki aka ci tawala ni chachi le mejun na fi of makaimin imam kurtobi Allahu Akbar. Şeyh kuru tabi. Eyi jami ahkam. Eh, Imu volume 7 onda ayakide imi hadithi ilwa. Yeno lakanimi kaimi is parable. It's not literal meaning of the point of view. sanke kapala ini weni titi amukuta du sanko ne goku ne la mele ya tapu mele la po yo kale mi ero moyo taki yege kama dise bo ya kola ibia baiwa hili ọkụ maka ibi mana hili yupo ole jọ́nà lẹ́wọ́ àrí yàmọ́ lè rọ jẹ́ rẹ̀ ẹ̀yẹ ju kọ́bà kéjù kíkọ́ ilé ọkì dánwò rẹ̀ yẹun kà mẹ́mí ní ẹ̀rẹ́ dánwò rẹ̀ àmọ́ àmì gbòjì dáwọ́ dá zọ́hìrì àmọ́ àkẹ́pọ̀ pòó lẹ́já léwu àpọ̀ tòdó àmọ́ agbẹ́táwé lè àmọ́ gbọ́ra dókè kìdẹ́ ti tààrà níbi pani èédùkùn àkàrà kìwápàá rẹ̀ lẹ́ẹ̀kọ́ ọ̀rẹ́ náà máa ṣe tọ́rọpọ̀ rẹ̀ aláàyè alẹ́ wọ̀láwọ̀ alẹ́ wọ̀ bí ìtọ̀fẹ́ wéjú pọ̀wọ́ tí pọ̀wọ́ pọ̀ ọmọ yíyí ìrùn wéjú kọ́bà kí ó lé ìwége yóò jẹ kẹ́dùn mọ́ kẹ́lẹ́jọ́ yóò jẹ ìwéjú ẹ̀hùn kìdé ẹjọ́ gílé àkíwádága kíwádágódàjẹ̀ àdàlẹ́ ẹni wọ́n nílẹ̀ àdóhùn òbílẹ̀ ẹ̀kùnmọ̀mí ní ìrọ̀mọ̀ màgánìkó tọ́wọ́n adé ti lẹ́fẹ̀ẹ́ yìí ní orí omi tí èèpẹ́ tó wẹ̀ bá rí bọ́lọ́mù tó wẹ̀ àbínà péjì tó wọ́n lẹ́dà pèsè kiri ẹ̀wọ́n lẹ́rọ aláwọ̀mọ́ làbálẹ̀ gẹ̀ alẹ́ àánú lè àdíìsì ọ̀nẹ́kàkì gbogbo àdébì àdíìsì lẹ́kẹ̀rọ wáwọ̀ jama ọlẹ́wìnṣẹ́ àdíìsì jábir ibn abdullahi al'ansari yẹni àtẹ́tù nàbíyà mẹ́gì tírénìn kàníbi dùnwà lọ́jọ́ dáàmà sóra ajẹ́kì àkónà tírénìn dẹ àmì àdíìsì lókè àwọn ẹ̀hún sí àdíìsì kí àkónà ọ̀làfàkó jábir ibn abdullahi rẹ̀ yẹ́ni أتيت النبي صلى الله عليه وسلم في ديني كان على أبي فدققت الباب أتيت النبي في دين أمي وبو النبي ونشوجو في دين كان على أبي أجو مكتمي كلبان نبي تكوبو تكوبو أبي إيه شهادة شعبوبو ọmọ ẹlẹ́kẹ̀ bàbá mi yẹ ohun owó yà níbi fọ̀dẹ̀kọ́kọ́ tó lè bá a bá fọ̀dẹ̀kọ́ tó ẹ̀ tó jí dẹ́kọ̀ wọ́n náà nọ́ọ̀kù ńọ́ńọ́ńọ́ńọ́ńọ́ nàgbọ́bà ọ̀nà ọkùnrọ̀ ọ̀nà kọ́ńkọ́ńkọ́ńkọ́ń ọ̀nà níbi sọ̀lọ́lọ́ rẹ̀ sọ̀lọ́ فقال من ذا ما نبي أنا ده فقلت أنا وقومي kọ́ọ̀lẹ̀ ana ana ana tó dá níbi tó nínú yẹ ana wẹ́nẹ̀ yẹ ana dágbogbo bó wà ìbọ̀ màmá tọ́n kẹ́kọ́lù mọ́ oyi bóòlù ọmọ àwẹ̀ kọlù wẹ́nẹ̀ dẹ́ẹ̀kẹ́ ọ̀rẹ́ wẹ́nẹ̀ kọ́bìrẹ́ rẹ̀ umakun wẹwẹ wẹ kẹmẹlẹ wẹnẹ wẹ nàtọrọ rẹ ẹnà mọ ẹnà mọ àtọmọ yìí nìkẹ nínú ẹ̀rí islam wá hánà ẹ̀wọ̀lẹ́ oyi ẹ̀nẹ́gì àwọ̀bí omi hánà ẹ̀bí mẹ́gbàmùkà níbi kà àníbi ẹni ana ana ana ana ana ana ohun ẹnẹ́lá níbi àwọn àrẹ́jì ẹ̀ríkó ana ana ana ẹ mẹ́nà níbi rìpítọ̀ láì fẹ́nẹ́ àrẹ́jì ka annahu kẹrẹ́ àwọ̀ kàtí ọ̀láì tẹ̀ bí i ṣe àníbi ṣe kọ̀kọ́ imi ojú kún àkàkú wẹ̀ nìdẹ́ ọmílẹ̀ ọmílẹ̀ rẹ̀ má kọ gẹ́lẹ̀ mẹ́gbọ́ wọ́n nìdẹ́ ọmí àṣà rẹ̀ ọmí àṣà ó jẹ́ fóònù ẹ̀ ọmí àṣà ó bá àṣà kì jẹ́ fóònù ẹ̀nẹ̀kẹ́ kọlù ìtẹ̀gbọ́ ẹ̀ lólè omi àṣà ọmọ ọba yẹ ọmọ aṣọ́gbẹ́ ẹ̀dẹ́ kọgẹ́lẹ̀ omi àṣà mẹkáníkì dẹ́ omi oníṣàyóòlà dẹ́ omi irúnújọ ọmọ mújọ ọ́nà ẹ̀nà àbòdẹ́ omi yàáyá ẹgbẹ́dọ̀ yàáyá kúrú dẹ̀bí kò ní ìtẹ̀fẹ́ yìí dẹ̀ omi mọ́lẹ̀ mohamed chairman mẹ́dọ̀ mohamed sí yìí dẹ̀ omi ọ̀dùnkẹ̀dìmì èékè dẹ̀ omi ìṣẹ́wù ṣẹ́wù àwùdù dẹ̀ kọ́bí ṣẹ́wù dẹ̀ ṣẹ́wù kàdúgbọ́dá ṣẹ́wù kàdọ́ ọ̀tápá ọ̀rẹ́ jẹ́ òdẹ́ rẹ̀ ọmọ láàárí rẹ̀ rẹ̀ láàárí kàdẹ́mọ̀bù láàárí kàdúgbọ́dá ẹ́ ó kàdá lọ rẹ̀ ó kàdọ́ ọ̀nà ní òkòrì ẹgbẹ́dọ́ ọlẹ́ àdùnrú mẹjọ̀lá yẹ́ yìí nù training is a special training from muhammadu rasulullah ṣọ́n ẹ̀rọ kọ́ just be become a clever one ó dọ́la ẹkẹ̀bí ọmọ dàbí wọ́n kàkí wẹ́ẹ̀rẹ̀ egbòrún ma dẹ́ máa yọ́ dó ẹ̀ ṣe ma jí nìkẹ̀rẹ̀ ẹnẹ́ máa nẹ́dù mẹ́ ṣàwẹ́ kàrẹ̀ ẹnẹ́ máa nẹ́dù mẹ́ ẹ̀hùn kì yẹ́ ọmọ mẹ́ ṣùkẹ́wẹ́wù bí ẹ kìtùkẹ́lẹ̀ ma dẹ́ máa yọ́ kẹ́lẹ̀ omi kọ yọ́ṣàjọ́ máa mi kò kéèkù mẹ́ẹ̀dọ́ mi ẹnàgọ́ ìdẹ̀ omi ẹnàgọ́ ìkẹjú ìmáganẹ̀ ní ìdẹ̀ ilẹ̀

omi muhammed ọmọ anẹ kògbé lọkọjá náà káàdà ìdẹ kọgẹlẹ tsaakẹ kpọjí ńẹnẹlẹ anabi kìí díẹ̀ dòrò àtàwọn kàkí àná àná ọmọ àdúgbò hèrè wáyà yìí dẹ bẹ́ẹ̀ ni kọ́mọ́dá àná àná ká àná hó kẹrẹ hàn hó. وإنما كره ذلك لأن هذه اللفظات لا يعرف صاحبها من ولا يجب أن يجب تبيك أقول ميو ميو ميكي دايبا ما ما منك شو ميو ميلن ما دم ميجو منك نولن حتى يفصح يفصح باسمه سيدك يدوم شو تغدا أو كنيته أو أنك ما دم يدوم التي هو مشهور بها أو كن معنى موجمكم يوم لدمي وإلا فكل أحد يعتبر عن نفسه بأنا أنا أنا لماذا بل أن ندوش أنا أن ندوش أنا أن ندوش أمي أمي كاكونا أمي دالة ولا يصل بها المقصود من الاستئذان إلى أن بكاتا ماتني بكاتا لبيا نبتني ذنلا أه؟ الذي هو الاستئناس كجمع من هما موالا كثير المأمور به في الآية إما بتم يا آية اللي بدأ لك مدوهة قال الأوفى عن ابن عباس المجري ابن عباس إما دودوك الأوفى يعني على الاستئناس حتى تستأنسوا أو كتوجي استئناس يعني أو استئذان وكذلك قال غير واحد ما ذلك تعدي فيك أكل قدالو دي مسنا إمام أحمد كو ها إدي آه إدي فتح الباري بولم إلا بول بيجي تاكي سبت يا دي مسلم بولم تري أبو داود أبو لفاي بوكي ألاقي من رجل موات أبلك اللي تي مسند إمام أمر ابن حنبل بوكي قال ديتا ابن حنبل ين أن صفوان ابن عمية بعثه في فتح بل بلبع ووجه وسوا بيات والنبي صلى الله عليه وسلم بعلى الواد فقال دخلت على النبي صلى الله عليه وسلم ولم أسلم عليه ولم أستعظم فقال النبي صلى الله عليه وسلم ارجع فقل السلام عليكم أدو يوم بدوني يعني ما قوشر نبي أمي دبا أبا نبي إني ذنبا يعني سلام يقال جوت كدو بولم كدو هذا النبي يوم ندو يقول يوم ندب تجوه kuma ta salamu alaikum a adhul ni ya kuma ya magana ce kajuwa ta kuma da biya training na ni ya da tarbiya da aliko wa zalika bada ma mani muda bi ya magana ne ko wa illam tajidu ahadan fala tadkhuluha ayele modomo ko to mele do aman umna ko yo tanwa fa illam tajidu fiha ahadan اوكي او يلا كمان اوكي ليس عليكم جناح او ومتفق لكم نعم ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله, والله يعلم ما تبدون وما تكتمون Allahu akbar ngwe teni izini be salama pa kemo da batake da ba weyi Allah ko la na ka wa pe ho yele me bire yani laysa alaykum junahun inni le midu meni an tadkhulu buyutan kuma mudaba teyi ni ghayra maskunati ni kana duma do to wa ti juwa ne wa on dubi to mmadụ chụdụ eke kpesara ma na-edu ọmụ amanike onye nwere ọmụ kpesara ma meghe kishin ẹnẹdútù kishin ní wà dábàá kishin yẹn mmadụ n'ojike salama pàtàkì kishin yẹn pálọ̀ ẹ̀dẹ́ ẹnẹdú àdọ́mọ́nù wẹ̀lú tí yóò ẹ̀rẹ̀ dàbídàmì ẹ̀bí ìtàkẹ́ dábàá tẹ̀ mmadụ n'ojike gbìyìn ní kẹ salama pa yọ kẹpa takẹ́dẹ́bà wí ìpàlọ̀ yóò ti tí mọ́dí ẹlẹ́nu fi ha mẹ́ta ẹ̀lẹ́kọ̀ nígbẹ́ta máa ń ẹ̀hùn bí na mẹ́ àtẹ́sì mẹ́jọ tó ọgbọ̀ kẹka mọ̀ gbẹ́sí ẹjọ́ ẹ́ ẹ̀ka ma màtíní dá ọmọ ibu kata ke kama makara ke da mahamu nadhani ku tini hmm. eh, wallahu ya'lamu wa antum ma tuhuduna wa ma taktumun Allah ushundu kinima en kuna tumaja kwa kuna tukirigiri kwa hmm, kuna tumaja kwa kuna tukirigiri Allah ushenima ile ametu memari kodo katana mo ya mepa mama meboni ama yiri yoba yogireba amu kola se domo ka kola ola un biti biti biti biti ya ya bu kata kene duki ni rekodi ni mo yo mo ya ni ke tete sidi plete oba toro gobre sidi ya bu mama ni mbukere ya se audio mp3 on ya bu mama ni yake dai fona ba ke ya bi mu mutu biyo e to boka la go no mo bogo la chao ndi manali manali o to yari o go ana ka mutu gini amote gini to la ni rida dugi je amoto ma o to da ni yo jali e o ke ka ma go te o le tere o go la bogo la jali e go ne le wa ko ra ni mo wọ̀rọ̀ wá yóò kọ́ ṣe pé hẹ́dìkọ́tà ní ẹ̀tẹ̀ fíre dú máa ṣe mẹ́ ní fídíò pẹ̀pẹ̀ o ó máa wọ́n kí ni máa ń kó owó hẹ́dìkọ́tà rẹ̀ ṣe ni máa ń kó tí hẹ́dìkọ́tà rẹ̀ òkọ́ mi ṣe ẹ máa ka búrọ̀dì máa ṣe fún ẹ̀ṣẹ́ ṣe máa ń la hẹ́dìkọ́tà ìmáa yọ máa wọ́n mọ́ta ìdá kọ́ ọ̀gẹ̀ mẹ́rin mẹ́kọ́ dìgbò kí àwọn ọlọ́gẹ́rẹ́ màṣẹ mẹ́ni mẹ́jọ́ àpòmọ́dù tó mọ̀ nínú òtẹ́ àbó ẹ̀kọ́ màṣẹ compromise àbẹ̀ kọ́má compromise ni ẹ̀kọ́ kẹ́ fúlù kẹ́m dà ọmọ. ẹ̀rọ àyà fúlù ká dà ọmọ ìta torí ọ̀tá dà lẹ́màdó máa ọ̀ abáwí yíyọ yẹ lẹ́màdó wà yíyí kẹ́ẹ̀lá màkọ́ wa alẹ́jì kọ́ àná kọ́ àpapọ̀ máa fi reform field àbó mẹ́ compromise pàmẹ́rẹ́ pàpọ̀ kéré mọ̀ nǹkan. máa compromise mẹ kúrò mà máa compromise ní mẹ o òkàkà wa gbogbo ọgọ́rẹ̀ gbogbo yẹn ti tẹ̀síre mọ́sálásí bó súnà wa fìtí rẹ̀ máa compromise ní ẹran tí màmá compromise ní ọkọ màmá ni ní ojú ọ̀gẹ̀ tí a lẹ́ àbẹ̀ kó ojú tọ́ra nọ́mà ojú tọ́ra nọ́mà àbẹ̀ kó ojú ẹ̀yẹ màmá ni ní dókè mẹ́sìrì mọ́mú sáwọn yóò fi máa lẹ̀rẹ́ jù dùn wà. ayà ẹnẹ káyà ìṣe káàbìrì kì wọ́ ká èyí àìsìlámù ẹni gíní ìrìnìké tọ́gbọ́n ìgbọ́ àwọn ọdọ́mọ ìsìlámù á sì mọ́ tọ́ kí ìhàdí ni wọn dọ́gbọ́n rẹ̀ yíyọ papọ̀ rẹ̀ dé yìí ó lè ń ṣàpapà kí ìgbàkọ́ làmẹ́lẹ́ ayọ̀ wọn làmẹ́lẹ́ gbólóhùn ògbé màá ń kàmá kiri àmọ́ kí kọ̀pù owó ewé wa rí èyí yọra òun àbáwájú yọra báyà pèrè ikọ̀ agbọ́lọ́mọ méjì kẹ máa gbọ́rọ̀ ní ibú ìkì sáàmì pa kọmọ mọ́dàgbà abúrúkẹ́dẹ̀lẹ́ ti mọ́tọ́ púpẹ̀ mọ́ mọ́dàgbà right of privacy ẹ̀wọ̀n wa kó gbọ́ ọjọ́ ìròjálẹ̀ méjì àánú bẹ́ ẹ̀ẹ́dẹ̀yìn islam àtìsọ́ àbẹ̀kí ti sọ àdínà ọjọ́ ìjà àbẹ̀kí àdínà ọjọ́ gbàmọ́ yà lò lè wọn pakó right of privacy how a privacy should be protected. Ṣílẹ̀ ọmọ àgbà ẹni tí Bible ọ̀rọ̀ ayọ̀mọ́ ọ̀bẹ̀ kí yọmọ́ ní. Ìyọmọ́ ló tẹ́ book of Luke, ló tẹ́ book of Matthew. Ọmọ ayọ̀mọ́ gbà ẹni Bible. Tòdẹ̀ ń gbé kẹsọ̀ Jesus akọ̀rọ̀ yáre ẹni Bible bá. Jesus ẹni thou shall not enter into any house till you say salaam alaikum ọ̀rẹ́ màkọ́tọ́ wọn jáde book of Matthew chapter ten verse six kó five to six ìdé Luke ìdé Matthew ẹ̀lẹ́kú Luke chapter thirty six verse thirty four yóò ní ẹ̀dá bàyẹ̀ yóò jẹ́ lọ́dún gèrè ìfẹ́ sàlẹ̀ màlẹ́kùn ẹ̀lẹ́tí ò ní ó International Version Bible salamu alaikum yìí máa fẹ́ kọ́tọ́ mọ jáde àmọ́ àyàmà ó tó ràǹkílé tàlẹ́ ni ó jesus ṣe ní orí ìka yìí jesus ask excuse me hello jesus adága jùkọrọ abọ́bàlá adága kìnìún abọ́bàlá yìí salamu alaikum jáde jesus ìka ìṣẹ́kọ́ tó ìbẹ̀rẹ̀ yìí Tẹ̀lé kú. سوء يجمعنا الرجل هو أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ألا منين منين مدى أنا وفي أنو كويكا dawa be na we pon aro ji yo na ene we po dawa ban pon ro yo ene po aw ba wala salama don wala on wo alo bona ina jo na on adu bi mbiti ina da ba ye ro gele bi bon pere ma da di salama mun ne pa ma e tu na jali o se do to ni bi ni salama ko ne pa ja ngume ro yi sọ́lọ́mà lẹ́yà yá expire in hálà bẹ̀yìnẹ́kùn àṣẹyẹrẹ́dún àwọn hajjẹ́rin yóò gbogbo dún mẹ́ yóò gbà àbẹ̀kórí owó yóò dábẹ̀ ẹkùnmẹ̀ dàbí wọ́n yà ròyí àbẹ̀kí ẹ̀dù kẹ́yà kọ́kọ́ tí òkí kọ́tì ní mú yóò gbà ẹm dàbí àìpọ̀lìsì jọ àti agbọ́lọ̀dì àgbìṣẹ́ yìí o ìkọlà ẹ̀ẹ́kọlà àti ẹ̀rẹ̀ ìnàyọ́nà abalẹ̀mọ́ ọ̀tọ̀ agbóògbé ọmọdé yìí dìpẹ́ndì àgbìpọ̀lìsì lẹ́lẹ̀ ọmọ ọ́ àjọ ẹgbùmọ̀dá ní pọ̀lìsì ṣọ́nà pọ̀lìsì bá wà wá ìmọ̀jẹ̀ ní tírénì nà ọmọ mẹ́lẹ̀ òkọ́ yọ mẹ́mẹ́lẹ̀ màtẹ̀tẹ̀ náà pọ̀lìsì makke polisi dogi chawolunu ide treni na polisi ma chawolu isi polisi egi ni treni ni polisi anere yona no polisi ere na yona baki bole report wet madani polisi mebi o jinge ti pange ti ajoji machina ajoji olu o mani gara gara bema tole ele bati polisi awa mune no we ale wala kekele ngecho wa jot come there and explain yourself akọ́lẹ̀ ẹ́tàpá mẹ́ ma ń dọ̀ wọ́tẹ́ ma ló a ma dọ̀ wọ́tẹ́ aló wọ̀lá ìkírẹ́ ni ma dọ́ má dẹ̀ ma wà má so ọ̀dọ́ and police ẹ̀bọ̀ ma bọ̀ relation kọ́lọ́mà bíkì ma mú kọ́lọ́mà ní ọ bókì àwọn ẹ̀rí ogbó lítà báyìí ma ní àkónúgbé mẹ́mọ́ dání ma ní kí tùmẹ́ bíkì ma tọ́ lórí àmì manike chume gra gra ile tamadere tio maji gra gra domo sori sonda e polisi nje ki polisi kiwana renona mona tachapo na man mamda ko yire mate ne ungera njara ta maji kama ki mada imuto maoda yomne imamuto oyomne mada kede mama weke de yabe tini kumale ya ọ̀nà máa tajà bẹ̀ máa ma ní ráìtì ilẹ̀ ọjọ́ mú máa lè yìí lẹ̀ ọdún yìí máa mú máa lè yìí lẹ̀ يوتن وسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة إن شاء الله دي سورة ayọ̀ ọmọ ẹ̀yà pé bẹ̀yà ni òkè rọ̀ ayá kọ́nà nà ọlọ́dẹ wa nílé wípé olówó kọ́ bàtú kọ́ lóró kẹ́nà.